رضي الله عنه قد حديث برد عبد الله بن مسعود رضي الله عنه قال حفظ علمنا رسول الله صلى الله عليه وسلم التشاهد التشاهد في الحاجة عبد الله بن مسعود رضي الله عنه قال لي التشهد والتشهد أي خطبة الحاجة رمضان فتعتدي الذي قومي يقول قومي ولم كعكسي القناة أو أبعثتي اليوم أعطاني يوم خطبة التشهد كانت تقول bí ọpẹ́ fọ́nà àti tẹ̀lé fọ́nà àti tẹ̀lé náà ní ṣàṣàṣàṣà. Bí àná ní fáwọn ọmọ ilé táwọn ọmọ ilé ní ìkan náà ti fi nà ṣàǹdà lè dá. Nàìjíríà ló wọlé ìgbà ìṣòro. أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إليه المنظور ويقره ثلاثة أشهر ليس لي أن أدرك على آية كتاب bá lọ tẹ ẹ̀ka lẹ́sìn àti parí ẹ̀ àfẹ́ báwọn yẹn sọ̀rọ̀ ní ìṣòro tó dà púpọ̀ àti ìwádìí. nítorí pé àìsọ́jú náà ó dà wọ́n ti àkámọ̀ sí báyìí. ó ní àwọn sọ̀hábà ìrọ̀lọ́wọ́ wọn agbọ́lára olóṣèlú pé káwọn ẹgbẹ́ ìyàwó bàbá káwọn ẹgbẹ́ ìyàwó tó wà ní ó lè wà pọ̀ àdúgbò àti àwọn abẹ́ rẹ̀. ìlú ìlú ìtàkùn àbẹ̀lẹ̀dà gbogbo tó jẹ́ ọwọ́ ìpátá ọlọ́run ló alihamudulilá ọlọ́run ló ní ayẹ́pẹ́ ọ̀pẹ́sà tó ní alihamudu àti gbogbo ẹ̀ ká ọlọ́run kàlọ́ àṣọ ọ̀pẹ́ lò náà òun tiẹ̀ àti gbogbo ẹ̀ àmọ́ alihamudu alihamudulilá ọmọdé kàlọ́ ní nàìjíríà. wọ́n yà lọ́wọ́ àtọ̀tọ̀ ọ̀gá ìtàkùn àti wọ́n àtàkùn lọ́wọ́ rẹ̀ wọ́n yà lọ́wọ́ fi dá àwọn wá ìtọ́wọ́ lọ́wọ́ ọ̀gá bí ìṣòro ìgbà tó ní ìdí àbúrú tí ó tún ìtọ́jú ara wa wá fúnra wa wọ́n wá sọ ọ́dẹ̀ olúwa ni wọ́n yà ìgbà alẹ́ ní wọ́n yà ìgbà ẹ̀tọ́ bá fi ẹjọ́ bá lọ́nà hari àyè òṣèlú ìmọ̀nà sísọ ọ̀nàdá ọwọ́ si wa nǹkan orang ti àwọn àdébí ọlọ́run àfà nǹkan tó wọ́n ti kò gé lásán ni àwọn nǹkan tó wọ́n ti tọ́sọ́ lásán ni àmọ́ kò ń jẹ́ ìmọ̀nà ọwọ́ lọ́wọ́ wa tó lè fún àbá pé ìmọ̀nà ọ̀dún ìlú Kita ìmọ̀nà tó yẹ pé yóò máa jẹ́ sábàbù àgbáyé yang ní mímọ̀ látara ada àlàyé apa ama ada àtàwùkì àtàwùkì ìdáyà fẹ́ pé kọ́wọ́ fọ́nà wa kọ́ àfihàn pé òun jẹ́ náà sẹ́yìn wá mọ̀nà ìlú ọwọ́ náà lọ́wọ́ tó jẹ́ pé gbogbo sábà mana wà fún máa ń gbọ́ ní máa ń lò ẹ̀tọ́ lọ́wọ́ tẹ́lẹ̀ tá a lọ pé kan hari, rí ògbólówà tó tẹ̀lẹ̀ kájọ́ tẹ̀lẹ̀ sí tí wàá rí bá àdúrà àti díẹ̀ àtọ́lọ́ ní kí wọ́n jẹ́ lẹ́yìn ọlọ́run náà fọ́nà mẹ́ta ọlọ́run náà ti ẹ̀kọ́ wa náà lọ. àlékún ọ̀nà sí fún wa wípé àti ọ̀dọ́ ọ̀nà náà àlékún ẹ̀ sábà ní àlékún ẹ̀ àtàbà ìfẹ́ tẹ wá rẹ̀ lérí ojú ọ̀nà mẹ́ nítorí pé gbólóhùn èyí náà sọ fọ̀tù tàbí táà ń sọ ní gbogbo gbàgbà pátá tó bá rẹ̀ hà àwọn tí wọ́n jẹ́ kírísítẹ̀ wọ́n máa ń lo èdè ìjàmbá jẹ́ mùsùlùmí látara bí àwọn olùgbàmù orí ìlú náà wọ̀lá àtàkù tẹ̀lé ètò wọn bá ìlọ́gbà jẹ́ ni pé àtúwọ́n ara ẹni tó ti tẹ́ mùsùlùmí náà pé ẹ̀ pé ní pera ẹ̀ ní mùsùlùmí wọ́n tún ń yan ilé ti mùsùlùmí náà ìdí náà sọ ọ̀tọ̀ mùsùlùmí gbọ́dọ̀ ìdí náà sọ ọ̀tọ̀ mùsùlùmí gbọ́dọ̀ táwọn ń yìí tó bá ní gbàtọ́ wà lójú ọ̀nà ìyá níyà lọ ní kọ̀mọ̀tẹ̀lẹ̀ mọ̀ lẹ́yìn tí wọ́n ti wà sọ́dà tán láyé sọ̀rọ̀ láyé sọ̀rọ̀ àwọn ti gbé dáadáa bí àwọn oníkírun máa àwọn sílá ń wí obìnrin táwọn táwọn ti ní káàkiri bá ọ̀pọ̀lọpọ̀ àtàn ti láyé láyé lọ́la káàkiri wọ́n kàn ń ṣe ń bí bí àlá ni wọ́n mọ ìlú bọ̀dì àwọn súbí gidi ẹlọ́wọ́ àtàn ẹlọ́wọ́ àwọn àtàn àwọn èsù gidi àwọn òkà wọn fún kọ́lá àwọn tó jẹ́ kùhání ayàkùrá àwọn òkà wọn àwọn tó pé àwọn ọlọ́ ọlọ́bàá wọn يريد المتقين أي الثبات على إذا رفع يجب الثبات لبقى النبي صلى الله عليه وسلم يقرأ سورة الفاتحة حتى الممات يبقى أن ألم يزال أقول أقول أقول إذا ولا من سورة التقين كانوا يوني عجب آية، يا أحمد بتاعنا ومن أوبالا بي سنة اللي واحد إذا كنت تقول لهم رمضان إذا كنت تقول إيه ولا تجد tí ẹ̀rọ wá ní ìjọ gbogbo ara ní ìjọba tó bá gbọ́dọ̀ ọlọ́run ní wọ́n á gbẹ́jọ owó ní gbogbo ti yà wọlé wọn. so kọ́ máa ka ìlú náà sọ́tọ̀ ìtẹ̀kí ó tún mọ̀ pé ọ tí mọ̀ náà ni lọ bí wí tójú ọ̀nà wá ní ó gbàgbọ́ gbogbo náà mọ́sùn ànẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sẹ̀lá ó kí òkú ni ànẹ́bí ẹ̀ka tó àtúbájá ó kà fún òkú ni ànẹ́bí òde ẹ̀yìn gbọ́dọ̀ òyìn nínú ọ̀sọ̀ ìtọ́kì ìlú àtúbájá àtúnyípadà wọ́n àwọn wá wá gbólóhùn yìí gbólóhùn kúkú ni o kàmá ìgbà ìlú ẹ̀ nígbà wà ní gbọ́ máa ní àpárá wọn náà àwọn àpẹẹrẹ àwọn báyìí tó ní tú sọ́kù pàṣà tó wọ́n sọ wọn bá ní máa ń pọ́n mẹ́ta tàbátì ní alẹ́ bàbá fún ọ̀sán ńlá ó fẹ́ràn mọ́ àwọn àjọ àkọ́gbà aláwọ̀ ya mú pátí pátí gbóló láti kọ́tì láti àwọn àpárá gbé sáà kọ́tì láti ní ní sọ̀rọ̀ sára ẹ ọ́n sọ́nà tí sọ́nà àlọ́ nìkan náà wọ́n fẹ́ tẹ̀ ọmú ẹ̀rí lórí lórí islam ẹ dàpọ̀ náà kálẹ̀ tẹ̀ fún báwo fẹ́jà ní ìgbà fún ara ilẹ̀ ṣé kò sí ilẹ̀ ní oṣù béèrè àti tẹ̀lé àmọ́ àti sọ pé àyíká wà nípa ìlú sọ́nà àdúrà náà ti yọ ní ìdí rẹ̀ ọlọ́run ti lóhun tó yẹ tẹ̀lé ti yọ èyí tó ṣe ìwọ ti ṣe ìwọ làwọn fẹ́ tó kọ́ wá ìṣẹ́lẹ̀ kẹ́dà rẹ̀ tó pọ̀ ẹ̀kọ́ sáré sọ hmm, àyíká ni àníbi wà àyíká

tó bá wọn tó á rí ìdá ìpè ló dáa mo tó gbé kó lọ́rọ̀ ẹ̀dá kan lóbi ọ̀nà ọ̀la tó hàn wọ̀dà àná ìlú tó sọ́nà bímọ ìfọ̀lọ́ wà nílé ẹ̀dá kan lọ́nà àwọn tá a jẹ́ mùsùlùmí gbogbo ìyẹn nínú ọ̀sán ọkọ̀ tẹ̀sí tá a wí bàbá àgbà sọ mọ́tà fi ẹsẹ̀ wá rí rẹ̀ lórí ìlànà ìyọ́nà so ó ní ọlọ́run ẹni wá sọ̀rọ̀ ọlọ́run ló sọ̀rọ̀ ẹni wá fi ẹni kó ní ma ọlọ́run bá ti bàrà wọ́n aṣọ aláǹlá ìlà ìlọ́pàá bó ti jẹ́ kó ti ọba kan fún ọba wọ́n aṣọ aláǹlá Muhammad abdul rasul mo ti jẹ́ pé àní Muhammad ẹ̀rọ náà ní ìjọ náà wà ní lẹ́bàá ìlú àkà ayàkẹta sí àtàlàyé rẹ̀